ní ìbẹ̀rẹ̀ wọ́n ní àwọn sàlámà àtòrí telegram àti ti ránṣẹ́ wọ́n ní dáàbò wọn bá ti san sàdáàkì lórí èyí nínú Islam ṣé ẹni ẹ ti di ìyàwó nìyẹn ó ti má rí náà. ara ọ sàdáàkì ọjọ́ kan náà òkú márùn-ún ti Islam tí wọ́n fi so yìí òpó kan ní sàdáàkì jẹ́ńbẹ̀ táwọn òpó mẹ́rin yìí kú bá ti pé pẹ̀lú sàdáàkì lójú ẹgbẹ́ márùn-ún aláàkọ́kọ́ wọn rí pé wọ́n ṣe lé ìwà ara wọn ọkọ yẹn kìí ṣe léèwọ̀ obìnrin yẹn obìnrin náà ṣe léèwọ̀ ọkọ yẹn yà ni wọ́n ọjọ́ mú yẹn bí kẹ́nà wọ́n ọjọ́ tán débi gbọ́n gbọ́dọ̀ fẹ́ra wọn ẹlẹ́ẹ̀kejì wọn fọ́ọ̀sì ọkọ yẹn wọn dẹ̀ fọ́ọ̀sì ìyàwó ẹlẹ́ẹ̀kẹta àwọn òbí ọkọ wọn lè tọrọ lọ àwọn òbí ìyàwó wọn dẹ̀ fún wọn ẹlẹ́ẹ̀kẹrin ni sadaki, ẹlẹ́ẹ̀karùn káwọn yẹn jẹ́rìí sí tí gbogbo ikú bá ti ṣẹlẹ̀ tí sàdáàkì máa wọn sọ pé sàdáàkì nìkan wọn san fún ọmọbìnrin tí àti ìdí pé bàbá wa tọrọ ìyá tọrọ wọ́n fún wọ́n fi fún wọn bí wọ́n gbà lẹ́yìn náà táwọn ẹlẹ́rìí ò sí ń bẹ̀ igi ti so wallahu ta'ala àmọ́tẹ́gbẹ̀rẹ̀ márùn-ún bá ti pé igi ti so wallahu ta'ala